الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله وبركاته ọlọ́run ọba èyí tó ṣe yí pé òun ni ó ní ọpẹ́ gẹ́gẹ́ bí a ti máa ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá ẹ̀sìn wọ́n ṣàlàyé fún wa wípé oore tí ó ga jù tí àwa tí a jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ máa tì síwájú tá a gbọ́dọ̀ máa ti ọpẹ́ rẹ̀ síwájú fún ọlọ́run ọba òun náà ni oore ní mátùdí oore ẹ̀sìn èyí tó jẹ́ yí pé ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run òun náà ni al-Islam ẹ̀ ń tọ́lọ́run bàbá wa ṣe ní mùsùlùmí kó mọ̀ wípé oore tọ́lọ́run ọba ṣe fún òun òun ni ọ̀gá oore nítorí pé gbogbo oore tó kù nígbà tí ẹ̀mí bá ti jáde kúrò ní ara èèyàn àwọn oore yẹn ò ní wúlò mọ́ oore tí ó máa ṣẹ́kù lọ títí ayérayé òun náà ni oore téèyàn jẹ́ mùsùlùmí àwa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe yí pé ó ṣe wá ní mùsùlùmí àwa ṣàdúrà tí àwọn tán jẹ́ níwájú tí wọ́n máa ń ṣe òun náà ní pé tàwáfànà mùsùlùmí wa alihikna bisọlihin wọ́n ní ìwọ Ọlọ́run pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí kí Ọlọ́run kó sì pa wá pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni re abẹ ọlọ́run ọba kọlọ́run kó pa wá náà lẹ́yìn tí a jẹ́ mùsùlùmí kọlọ́run kó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni re lẹ́yìn wá gbà náà ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a gbọ́dọ̀ má dùn òun náà ni lórí ní mẹ́tìlì àyà òun ni lórí pé ọlọ́run ọba ṣe wá lẹ́ni tí ń sẹ̀mí tá a ṣẹ́kù sórílẹ̀ torí àwọn tó ti kú àwọn ti parí iṣẹ́ títí wọn àwa tí àwa ṣẹ́kù sórílẹ̀ yìí oore ńlá lọ́lọ́run ọba tún ṣe fún wa oore náà kọ́lọ́run jẹ́ kó wúlò fún wa ká fi jẹ́ ni ọlọ́run má jẹ́ kí a fi jẹ́ ni tí ó rí ìbínú ọlọ́run ẹ̀ ìṣẹ́kù wa náà tọ́lọ́wọ́n bá wá ṣẹ́ wa kù ó tún wá bá wa fi àlàáfíà kún ìṣẹ́kù náà ọlọ́run tún fún wa ní ní mọ́tòlẹ̀ àáfíà ìdẹ̀kùn àlàáfíà ọlọ́run ọba tún ṣe fún wa èyí tó jẹ́ pé òun náà la fi lè jókòó síbi tí a wà yìí àlàáfíà tọ́lọ́run fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó má gbà ní ọwọ́ wa ṣe ní nǹkan tí a fi rí ẹ̀san níwájú ọlọ́run má ṣe ní nǹkan tí a fi rí ìbínú ọlọ́run gbogbo àwọn tí ó wà ní àlàáfíà àtọrọ àdúrà fún wọn kí ọlọ́run ọba kó bá fún gbogbo wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà oore èyí tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí àwọn tí wọ́n jáwọn àfáìsìn tí wọ́n ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ má máa dúpẹ́ rẹ̀ òun náà ni nímọ̀tòlẹ̀ amni òun náà ni pé ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ ó ṣe fún wa pàtàkì jùlọ ní àyè wa tí a wà yìí ní agbègbè wa ọlọ́run ọba fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Si òun náà ló lè ló fà á tó fi jẹ́ pé àwa náà fi jókòó báyìí tá a fi ń sọ̀rọ̀ ọlọ́run ní àwọn agbègbè míì kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí níbẹ̀ àwa dúpẹ́ fọlọ́run ọba lórí ìfọ̀kànbalẹ̀ tó fi sí ààyè yìí kí ọlọ́run ọba kó máa ṣàlékún ìfọ̀kànbalẹ̀ ní ààyè yìí kọ́lọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ abẹ lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà náà ni pé gbogbo àwọn oore tó kù tí ọlọ́wọ́n ọba ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n má jẹ́ kí ó bàjẹ́ àlékún oore kí ọlọ́wọ́n ọba kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah. ẹ tafsiri wa súrà tí a wà òun náà ni súratul anbiya. Quran 21 aya 91 òun náà ni àkàníyànná aya 91 yi òun náà ni a túmọ̀ ní àná aya na màá kà á màá sì ṣàlàyé wa kó di a ma ba tẹ̀síìrì ti aya 90. Aya ninety two kó tó di pé a máa bá lọ ní òní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa ní àná ní àyà ninety one nínú sọ́tò àǹbíyà àwòdìbíláì ṣàìtọ́ ọlọ́ni fi a ruhina. وجعلناها وابنها آية للعالمين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nípa Mariam èyí tó jẹ́ wípé òun náà ló bí Isa èyí tó gbajúmọ̀ sí Jesus alayhi salatu wassalam ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa nípa bí Mariam ti rí ọlọ́run ọba sọ fún wa wípé wà láti ahsanat farjaha. wà láti ahsanat farjaha. ọlọ́run ọba ní Mariam. gẹ́gẹ́ bó ti sọ́nu sọ́tù tààrin ó dárúkọ rẹ̀ ńbẹ́ bínta imran ọmọ imran ọlọ́run ọba ni ó jẹ́ obìnrin kan tó dáàbò bo abẹ́ rẹ̀ nítumọ̀ alákọ̀ọ́kọ́ a ṣàlàyé fún wa náà lánàá pé ìdáàbòbò tó dáàbòbò yìí ó lágbára ju ìdáàbòbò títí àwa èèyàn yòókù lọ òun ọkùnrin kankan ò súnmọ́ látara abẹ́ ó dáàbò bo abẹ́ rẹ̀ níbi nǹkan tó jẹ́ halal ó tún dáàbò bo níbi nǹkan tó ṣe yí pé ó jẹ́ haram lóbi jẹ́ pé àwa tá a kù tó ló máa fẹ́ ṣàlàyé wa ọlọ́run sọ pé wàlẹ́dínà him ha furujihim hafizuna àwa ń tiwa. gbólóhùn tọ́lọ́run bá máa ń lò fún wa náà ni hafizu ẹni tí ń sọ nǹkan sísọ tiwa ni pé àní jẹ́ kó débi haram so ṣùgbọ́n níbi halali ẹni tó jẹ́ lẹ́tọ̀ọ́ wa àní sọ abẹ́ wa ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ti fẹ́ ṣe àfọmọ́ Mariam ni kó má jẹ́ pé wọ́n ti wá máa wò pé ẹnìkan ló ṣe sí sábàbí lílóyún ẹ̀ ká ló bá ti lọ́kọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n wò pé ọkọ yẹn náà ó ṣe ṣe kọjá yìí pé òun ló ṣe sábàbí lílóyún ẹ̀ àwa máa rújúrújú ìpè nígbà rẹ bó ti ẹ wà sọ ò ọlọ́nkàn fún ní ọmọ ọlọ́nkàn nǹkan sí máa dàrú èèyàn lójú bá fi ṣe òun ní ẹni tó ṣe yí pé kó má jẹ ẹni tó ṣe pé ó ti máa ní ọkọ kẹ́nìkan kan mọ̀ sùn rí rárá ọlọ́run bá fi ṣe iṣẹ́ ìyanu ní ara rẹ̀. ọlọ́run bá a aṣọ náà fi fàrùjá hàn ó sọ abẹ́ rẹ̀ nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé àṣàlàyé fún wa yí pé kéèyàn sọ fáríjú a máa túmọ̀ sí gbogbo àlàfo tó wà nígbà téèyàn bá wọ aṣọ àlàfo ọrùn àlàfo ọwọ́ àtàlàfo ẹsẹ̀ òun náà lọ jẹ́ nǹkan tí Mariam máa ń bò ó bo ibi ọrùn rẹ̀ lẹ́yìn tó ṣe pé ó borí rẹ̀ mọ́ bí ọrùn ẹ̀ ó bu ọwọ́ rẹ̀ lẹ́ni tó lo ìbọ̀wọ́ ó tún bu ẹsẹ̀ rẹ̀ lẹ́ni tó lo ìbọ̀sẹ̀ láti lè fi gáìdì ara rẹ̀ ọlọ́run bá wá ròyìn ẹ̀ yìí pé a sọ̀nà ti fàrùjá hàn. wàlẹ́tí a sọ̀nà ti fàrùjá hàn fàdàfàkùnà fi àmì wù nínà. sọ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé ó sọ gbogbo àwọn ẹni tó yẹ pé máa ń dáàbò bora rẹ̀ ni ìgbà tó wá jẹ́ ẹni tó ṣe kó ń dáàbò bora rẹ̀ ìyọ́lọ́ ni fana fakna fi a mẹ́rù ìnà àwọ̀ ọlọ́run ọba àwa fẹ́ lára ọlọ́run ọba ó pàṣẹ fún malaku jibiri aleyhi salatu wa salam lọ́lọ́run ọba pàṣẹ fún pé kó fẹ́ atẹ́gùn síbi òkè bí ọrùn ẹ̀ báyìí ìyẹn ni atẹ́gùn yẹn lọ́lọ́run ọba ló ní kó fẹ́ sí fífẹ́ tó fàtẹ́gùn yẹn sí i òun náà ló lọ di ẹ̀mí èyí tó ṣe yí pé ó wá bọ́ sí ara tọ́lọ́wọ́n ọba ti pòdúùsì sí inú Mariam gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá gbólóhùn ọlọ́wọ́n ọba kẹ́límọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ní kí malaku jibiril ó wí fún Mariam ọlọ́wọ́n ọba fi kírètì bọ́dì fífẹ́ atẹ́gùn tí malaku jibiril fẹ́ sí lára ó fi kírètì ẹ̀mí ẹ̀mí àtara yẹn wá papọ̀ òun di pé O wá isa bùnú mariam to yẹ pe a máa ń isa ní kẹlímọ́tòlọ́ gbólóhùn ọlọ́run ọba òun ló di jísùmù rẹ̀ òun ló di bọ́dì rẹ̀ sọ wàrúhù wọn máa kẹ rúhù lọ́ọ̀ ẹ̀mí tọ́lọ́run ọba ní kí mọ́lákù jìbìrì ló fẹ́ si la, òun ló wá di ẹ̀mí tó bọ́ sínú tó gbé bọ́dì ò lè fẹ̀mí àgbàdàbà tó fẹ̀mí si láà ni ó tó lè so látara bẹ́ẹ̀ nǹkan tó di jésù nìyẹn àtàlàyé fún wa wípé ntí ó di jésù yìí kànábì ádámù lágbára jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba gangan ló mọ ànábì ádámù pẹ̀lú ọwọ́ rẹ̀ bọ́dí ànábì ádámù ọlọ́run ọba ló mọ pẹ̀lú ọwọ́ rẹ̀ ẹ̀mí tọ́lọ́run bá fẹ́ sí ànábì ádámù ọlọ́run ló fẹ́ sí láà fún ara rẹ̀ sọ tiẹ̀ lágbára ju kí ni o ti isa abunu mariam lọ́hùn sọ látara bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ló dẹ̀jẹ̀ wípé wọ́n ń fẹ́mi sí wa la màláìka náà ni wọ́n ń fẹ́mi sẹ́nì kọ̀ọ̀kan tiwa náà la gẹ́gẹ́ bó ti rinlẹ̀ ní àdìsí wípé nígbà tí èèyàn bá ti di múdígà tó ti di bá sí ẹran tán màláìka ó wà wá yóò fẹ́mi sẹ́nì kọ̀ọ̀kan wa náà la so ìfẹ́mi sí yẹn láyé ṣe màláìka náà lọ wá ló máa fẹ́mi sọ́dọ̀ síbi ọ̀dọ̀ ọmọmẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀mí yóò dẹ̀ lọ bọ́ sínú yóò lọ bọ́ sínú bọ́dí tó ti wà ń bẹ̀ títí dàgbàlagbà bọ̀ wá so yóò lọ bọ́ síbẹ̀ àìsàlàyé fún wa pé ọlọ́run bá tún ṣe jésù náà lẹ́nu tó ṣe yí pé ọlọ́run ni kó máa mọ ẹyẹ kalẹ̀ ẹlẹ̀ tó bá mọ ẹyẹ kalẹ̀ ẹlẹ̀ yòó ní òtún fatẹ́gùn sí la ọlọ́run ní kẹ́mi ò tún bọ́ sí ara ẹyẹ náà kẹ́mi ò bọ́ sára èèyàn pẹ̀lú fífatẹ́gùn ọlọ́run bá ló ṣètò pé bí ẹ̀mí bí ó ti máa bọ́ sí ara èèyàn nìyẹn kì í ṣe pé wá jẹ́ kàkàrì fún jésù sọ ọlọ́run ọba ruhan ẹ̀mí kan mi ń rúhìnà látara àwọn ẹ̀mí tó pọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba tá à ń fẹ́ sẹ́ni kọ̀ọ̀kan náà la ni so ẹ̀ńtà wa ni kó wá fẹ́ sí la òun náà kí ni ó malaku Jibril tá di pààyàn kan láṣẹ bí kó wá ṣe nǹkan kan àwa náà la ṣe nìyẹn nígbà tó ti ṣe ọlọ́ni a wàbìnà a ayatan a ọlọ́run ni wájà alnáà ọlọ́run ni àwa ṣe mariam wabna a àti ọmọ rẹ̀ ayatan lil alamin ọlọ́run ọba ni a ṣe ní àmì àmì yẹn náà ní wípé ká fi mà wípé ọlọ́run ọba ala kulli shay'in qadir ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan pátáyányán ọlọ́run bá fẹ́ ká mọ̀ yìí pé òun ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan pátá yányán so látara bẹ́ẹ̀ òun lọ́lọ́run ọba fi wá ṣe kínní o lọ́lọ́run ọba fi jẹ́ lọ́lọ́run fi káyà ìfún wa ọlọ́run ọba fẹ́ ká mọ̀ pé àmì tọ́lọ́run ọba ṣe láàrin Mariam àti Isa àmì àtọ̀dọ̀ ọlọ́run ni lílẹ̀ áàlàmínà fún gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn àtàlùjànú òun ni áàlàmínà bẹ̀yẹn túmọ̀ sí tòjú àwọn màláìkà àwọn tí wọn wọn yàtọ̀ sí àwa èèyàn àtàlùjọ̀nù àwọn méjì ni wọn ipe kí a máa jọ́sìn fọlọ́run ọlọ́run dẹ̀ mú àwọn àmì wá fún wa ká lè bá fi dá ọlọ́run ọba mọ̀ so ọlọ́run bá ń sọ fún wa nínú àyà ninety two ìbẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní so ọlọ́run ọba wọn máa ka àyà náà fún wa nísìnyí kó di kí a máa ṣe tẹ̀síìrì lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون الله باتي الله rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tulẹ̀ àǹbíyà Quran twenty one aya 92. two ọlọ́ni inna adiyi ummatukum ummatan wahida. inna adiyi ummatukum ummatan wahida. wa ana rabbukum fa'budun. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún wa nínú súratul anbiya wípé súrà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba lọ́lọ́run ọba mẹ́ńṣàn níbẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba yìí tọ́lọ́run ọba mẹ́ńṣàn níbẹ̀ tá a bá ti yọ ànábì kúrò níbẹ̀ tọ́lọ́run ọba sọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọba náà wọ́n jẹ́ fourteen tàbá wá kó jùsọ ọlọ́run ọba máa àwọn ànábì ọlọ́run ọba yẹn wá jẹ́ fifteen ọlọ́run ọba ti wá ṣàlàyé gbogbo wọn tán ní àyà ninety one yìí ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé fún wa lẹ́yìn ìgbà tó sọ ọ̀rọ̀ gbogbo wọn tán ọlọ́run wa ní inna àdìhì ummatukum ọlọ́run ọba ní inna àdìhì ní ìtumọ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa onítẹ̀fsír tí wọ́n túmọ̀ fún wa. òun náà ni ina iná ile àǹbíyà gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí tá a sọ̀rọ̀ wọn fún wa nínú súrà yìí gbogbo wọn pátá yányá ummatukum ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ lọ́ọ́ mà wípé ara jamaa yín náà làwọn náà. gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí kìí ṣe wípé báyà wọn wá dá yàtọ̀ nǹkan nǹkan náà òǹjọ ni gbogbo yín ọlọ́run bá ń ṣàlàyé eléyìí fún wa nínú àyà yìí. gbogbo àwọn ànábì ọba tá ti sọ̀rọ̀ wọn pátá àwọn náà jẹ ummatukum wọn jẹ jàmá ẹ̀yin mùsùlùmí wọn papọ mọ́ ànábì yín ẹ gbọ́dọ̀ láàánú fáríkù bẹ́ẹ̀nà ahadin min rusul ẹ gbọ́dọ̀ máa ṣe yàtọ̀ láàrin ẹnìkankan nínú àwọn àránṣẹ́ ọlọ́run ọba nǹkan kan náà níṣẹ́ tí kálukú wọn jọ mú wá gẹ́gẹ́ bá ti ń bọ̀ wá ṣàlàyé fún wa. ọlọ́run atún á sọ yìí pé bẹ́ẹ̀ tí wọ́n á wò wọ́n yẹn o ummatan wahida ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé ó wá mú hálù wá ọlọ́run ọba mú hálù wá tí ń fi díẹ̀ múlẹ̀ pé áàdì yìí àti ummatukum áàdì yìí gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà onínáhù gẹ́gẹ́ bí wọ́n ti sọ náà ní pé azi yìí o tí nǹkan bá ti jẹ́ iná yóò ní ismu yóò dẹ̀ ní kọ́bárù áàdì yìí ní ismu ummatukum oníkíni ọ̀ kọ́bárù àwa máa rí pé àwọn méjèèjì máa rí fàjọ ni wọ́n tó bá ti wà báwọn ummatan wahida òní hálù òun náà ni pé wọ́n jẹ́ gbogbo wọn pátá yányá wọ́n jẹ́ jàmáà kan ṣoṣo hálù wọn nìyẹn so lẹ́yìn tó ṣe yí pé wọ́n jẹ́ jàmáà kan ṣoṣo ọlọ́run bá ń ṣàlàyé fún wa bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá wá sọ́nà àdìsí tó yẹ pé jábìrì gbà wá tó wà nù muslim òṣìṣẹ́ ọlọ́run bá ní nahnu sọ màá ṣírọ̀lẹ̀ àǹbíyà àwa o tá a jẹ́ jàmáà ànábì ọlọ́run ọba látòkè tó fi délẹ̀ látòrí ádámà tó dórí mi àwòláàdù aláàtì gbogbo wa pátá yányá bàbá kankan náà ló bí wa ìyẹn ni pé ádámà òun ló bí gbogbo wa lẹ́lẹ̀ ádámà ó kọ́kọ́ kọ̀nẹ́tì gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó kọ̀nẹ́tì wọn pọ̀ màmá wọn kàn yàtọ̀ sí ara wọn ni lóṣù tá a bá pè yàn ní bànúlẹ̀ aláàtì ìyẹn ni pé bàbá kan náà lọ́jọ́ bíyàn tọ́kí màmá lásán ló bá pààyàn pọ̀ bánulẹ̀ àkùyà àfi la máa ń pè é mọ̀tọ́kí bàbá àti ìyá ló pààyàn pọ̀ la máa ń pè ní bánulẹ̀ àyàn so ìṣọ́ra àbájẹ́ kó yé wa rí pé bàbá kan náà lọ́jọ́ bí àwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn wá gbà náà wá ní díìnù náà wá ìdùn ẹ̀sìn tí gbogbo wa jọ mú wá pátá yányá ẹ̀yọ̀ ni so ìṣọ́ra ọba jẹ́ kí eléyìí ò máa yé gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí tá a jẹ́ ìjọ ànábìsà sálàm kí a mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátá yányán ẹyọ kan orí ìlànà kankan náà òun ni wọ́n wà àbọ̀wá ṣàlàyé eléyìí fún wa. lẹ́yìn àgbà náà àyà yìí a tún lè kà á lọ́nà míì tí àwọn àpárá tún máa ń gbà gbà pé wọ́n wá dé ibi ẹ̀wọ́ tó wà lórí ummatan wahida wọ́n sọ di ummatun wahida àwa jẹ́ iná áàbì ní ummatakum ummatun wahida ọlọ́wọ́n bá ní iná ummatun wahida gbogbo àwọn ìjọ yìí pátá yányá kẹ́yìn náà wà nù wọn gbogbo ìjọ yìí àkàlẹ́ńtà àkàlẹ́ńtà sálàm náà máàrin àwọn ànábì ọlọ́run ọba gbogbo yín pátá yányá nǹkan tẹ́ ẹ jẹ́ náà ni ummatun wahida yóò wá jẹ́ kọ́ bá lòdì náà so gbogbo yín so ummatakum ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yẹ wọn máa jẹ́ bádàlù fún àbí ìlà ayọ̀kọ̀ yìí wá pé gbogbo yín pátá yányán gbogbo yín lẹ jẹ́ ìjọ kan ṣoṣo àtàlàyé lè nítorí àwọn tí wọ́n jẹ́ ẹ̀tọ́lá ẹ̀tùlábùlẹ̀ ẹ̀yìn tí wọ́n wà nílẹ̀ ni. so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa kí a máa ń gbé gbogbo àwọn tí wọ́n jáwọn ànábì ọlọ́run ọba tó ti ṣáájú lọ àti òṣìṣẹ́ ọlọ́run ọba kò sí yàtọ̀ ní àárín wọn nǹkan kan náà òun ni gbogbo wọn ni wọ́n mú wá alákọ̀ọ́kọ́ tí a fẹ́ ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ yìí òun náà ní pé gbólóhùn umma ó jẹ́ gbólóhùn kan èyí tó máa ń ní ìtumọ̀ rọ́pọ̀ a máa túmọ̀ àlìjàmá à àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àpapọ̀ àwọn èèyàn bóyá ẹ̀sìn jọ pa wọ́n pọ̀ ni o àbí nǹkan kan tó jọ pa wọ́n pọ̀ tó yàtọ̀ sí ẹ̀sìn a máa ń pè wọ́n ní ọmọ lẹ́yìn wá gbà náà tá a bá tún sọ̀rọ̀ nípa ọmọ nínú Al-Qur'an Karim a máa ń sọ̀rọ̀ nípa òfin ọlọ́run ṣẹ̀rí àti ọlọ́run ọba mú wá a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọ tá a bá ní gbólóhùn ọmọ nínú àkùrá nígbà míì a máa rí i pé ètò ń túmọ̀ sí ni pé òfin ọlọ́run ní ẹlẹ́ẹ̀kẹta tá a bá ní gbólóhùn ọmọ nígbà míì a máa túmọ̀ sí. Si ènìyàn kan ní gbogbo èèyàn kọ́ ṣe gẹ́gẹ́ bọ́lá fún anabi ibrahim ọlọ́ni inna ibrahim kánà umma anabi ibrahim o ẹni tí gbogbo máa ń kọ́ ṣe ni sórí bẹ́ẹ̀ máa lo umma fún àsìkò nínú àwọn àsìkò ọjọ́ ayé a máa lo olùbẹ̀ inú àlùkùránì kẹrin ọlọ́run bá máa lo umma fún ẹ̀dá kọ̀ọ̀kan tọ́lọ́run bá dá èèyàn ní o eh, ẹranko ní o ẹyẹ ní o gbogbo wọn ọlọ́run bá máa lo umma fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó kà wá ni pé umma tó wà òun náà ní pé jàmá mùsùlùmí látòkè tóbi délẹ̀ tó jẹ́ ibi àtàrà fún wa wípé látòrí ádámù ewúro lòdìṣẹ́ ọlọ́run ọba gbogbo apáta yányá jàmá ọlọ́run ọba òun náà ní àjẹ́ ṣùgbọ́n àfa onídẹ̀ẹ́sìn tún ṣàlàyé fún wa wípé ẹ̀rí àletúmọ̀ ọmọ ìfíṣẹ̀ ní à òfin ọlọ́run ọba torí bọ́lọ́run ọba ti sọ̀rọ̀ áyà yìí nínú suratul mu'minun àyà fifty one àti fifty two àyà tá a kà yìí ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ tó lè jẹ́ wípé òfin ọlọ́run ọba lórí fáàsì. wàlúùláàdì ummatukun ummatan wahida. à ń bẹ̀rẹ̀ ní àtìlẹ̀ yẹn abẹ́ lọ́sì ti yá ayú arúgbó. yá ayú arúgbó kúlò nínú sọ ìbá tiwa mẹ́rin sọ̀rọ̀. ọlọ́run ọba ṣàlàyé inú sọ́ọ̀tù mòmìnirun tọ́lọ́run ọba ti lo ọ̀rọ̀ tí a fẹ́ ṣe tẹ̀síìrì rẹ̀ lónìí ọlọ́run ọba lò ní sọ́ọ̀tù mòmìnirun àyà fifty one níbẹ̀ ọba ti lò ní ibi bẹ́ẹ̀ ọba lò ní sọ́ọ̀tù يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin òjíṣẹ́ tó ní mi pé ọ̀rọ̀ yìí kò sí òjíṣẹ́ ọlọ́run ọba tí yóò sọ̀rọ̀ ọba ò ọ̀rọ̀ yẹn fún ọlọ́run mo pe gbogbo òjíṣẹ́ pátá yẹn látòkè tó fi délẹ̀ ọlọ́run kúlù nínú àtọ̀jìbà ọlọ́run ni gbogbo yín pátáyáyá òfin èmi ọlọ́run ni pé ìdí ìbá ní ìdí ìbá sọpọ́ dáa pé kẹ́ ẹ jẹ òun náà ní kẹ́ ẹ máa jẹ òfin ọlọ́run tó jẹ́ pé umma ó máa ń túmọ̀ sófin ọlọ́run ọlọ́ba ní ìdí ìbá ní kẹ́ ẹ máa jẹ tí mo sọpọ́ dáa òun ní kẹ́ ẹ máa jẹ ìdí máa sọ pé kọ̀ dáa ẹ̀ gbọ́dọ̀ jẹ náà wà á mọ̀lú sọ̀rọ̀ ha. wà á mọ̀lú sọ̀rọ̀ ha. ọlọ́run ní àwọn iṣẹ́ tẹ́ máa ṣe èmi ni màá sàlàyé ẹ̀ fún yín iṣẹ́ tí mo bá sọ fún yín pé eléyìí ni kẹ́ ẹ máa ṣe òní kẹ́ ẹ máa ṣe tí n bá ní kẹ́ ẹ máa kírun ẹ máa kírun tí n bá ní kẹ́ ẹ máa ṣàwọn iṣẹ́ kan ẹ gbọ́dọ̀ bí ọlọ́run ní iṣẹ́ rere tí n ti tẹ̀lé rere fún yín ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe náà. bímọ ta màlú nàní. ọlọ́run ní ẹ̀tún wa ní ìgbàgbọ́ sẹ́mi ọlọ́run wípé gbogbo tẹ̀ ń ṣe iṣẹ́ pátá yányán èmi ọlọ́run ọba mọ́ màá gbogbo ntẹ́ǹtì pátá yányá èmi ọlọ́run ọba màá ọlọ́run bá ṣàlàyé bẹ́ẹ̀ náà. wà á nàbí ummatukum ummatan wahida. ọlọ́run á lo yìí pé wà á á ní ọlọ́run á ní eléyìí tí mo kà á lẹ́ẹ̀lẹ́yìí o ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀lẹ́yìí o. òun ni òfin yín òfin gbogbo ẹ bí ọlọ́run ọba ṣàrọ́ ìbùkún ó ń lo gbogbo yín pátá yányá tẹ́ ẹ bí ọlọ́run ọba wọ́n wá jẹ́ pé òfin yín wá máa jẹ́ kí ni o ó máa ń jẹ́ ṣẹ̀rí àtàn wá ìyá yín máa ń jẹ́ òfin kankan náà torí pé òfin àwọn ànábì ọlọ́run látòrí ádámà òfin yẹn ma máa jẹ́ kí ni o òfin kankana ṣùgbọ́n àwọn afá àṣàlàyé fún wa yìí pé tí ó fi kankana wà ní ṣé báwa ti gbà rẹ̀ òun náà ni àwọn àmẹ́bí ọlọ́run bá tó wá síwájú ṣé bẹ́ẹ̀ làwọn náà ti gbà rẹ̀ àìmọye kan làwọn ń ṣe ní ìsìn táwọn tó ṣáájú lọ tí wọ́n ṣe àìmọye nǹkan làwọn tó ṣáájú lọ tí wọ́n ṣe tó rí àwa tá a wà ní ìsìn àwa ò ṣe é so látara bẹ́ẹ̀ lápèjúwe kólébà àtìlẹ́yìn wa òun náà ní pé àwọn tó ṣáájú lọ tí wọ́n bá lọ jagun tí wọ́n bá kó nǹkan lógun wọ́n kó nǹkan tí wọ́n bá lọ kó lógun yẹn wọ́n kò sílẹ̀ lẹ̀ iná wà wá láti sánmà yóò wà wá jó gbogbo ẹ̀ náà àwọn ni wọ́n dààmú tẹ́sì wọ́n wà láfẹ̀ẹ́sì wọ́n ti lọ rí nǹkan kó lọ́dọ̀ àwọn tó ń jẹ́ képe nǹkan tó lọ rí kó lọ́dọ̀ àwọn tó ń jẹ́ képe ní ẹ̀ẹ́dẹ̀ kan gbọ́dọ̀ mú nǹkan kan bẹ̀ wọ́n kàn kó lẹ́ẹ̀lẹ́bi tí wọ́n bá kó lẹ́ẹ̀lẹ́bi tí wọ́n bá ti lè jí nǹkan kan bẹ̀ nínú òdì wa láti sánmà láti wájú ànábì ọlọ́wọ́ bá ọ̀jẹ̀ wọn sọ fún wọn ní pé ẹnìkan ti yí nǹkan pamọ́ o sọ látara bẹ́ẹ̀ nígbà ẹ̀ nígbà tí àwa táwa jẹ́ mùsùlùmí tá a dé òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba sọ wípé ní tá a bá kú ní ogun àwọn ọmọ pín ní ọlọ́wọ́ ọba sọ ní òrùka òun ní nínú ká máa pín ọlọ́dẹ sọ pé kí ni o ṣẹ̀rí àkànkàn náà òun ní ti ń bọ̀ wá sọ alásìkò rẹ̀ fún wa bóòlù jẹ́ pé ṣẹ̀rí àkànkàn náà òun ní ń bọ̀ wá aláṣàlàyé rẹ̀ fún wa dáadáa so ló fi jẹ́ pé ìtawà náà ń ṣe mú sí i àgbọ̀rí tó bá ti ń gbàwé rọ̀mọ̀dọ́ọ̀nù yìí àwọn agbọ́rí pé àwọn tó jẹ́ èèyàn Musa àbáwọn tó jẹ́ èèyàn Isa àwọn náà ń lórí oṣù wọ́n wá rí oṣù ní rọ̀mọ̀dọ́ọ̀nù wọ́n wá gbàwé rọ̀mọ̀dọ́ọ̀nù so ààrí bẹ́ẹ̀ ààrí kàbẹ́ ṣé àwa sọ wípé ṣẹ̀ríà ó wá jẹ́ ṣẹ̀ríà tún wá ìlà táwa ní ṣẹ̀ríà kan ṣoṣo ni ṣùgbọ́n aláàbùkàlà yẹ kó lè bá ilé ìtura dáadáa. àwọn tí wọ́n jẹ́ àwọn àbá ẹ̀sìn wọ́n ń ṣàlàyé fún wa rí pé ṣẹ̀ríà ọlọ́run ọba òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba máa ń mú wá àbí ká sọ wípé iṣẹ́ tọ́lọ́run ọba máa ń gbé fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọ̀nà méjì òun ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni àkídà àkídà ìyẹn máa ní nǹkan ṣe pẹ̀lú ọkàn ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀mí òun ò ní nǹkan ṣe pẹ̀lú action tá a máa lo bọ́dì fún àkídà ìyẹn ni pé kí ń bẹ nínú àkídà rẹ̀ ò dáa ìyẹn ni pé kí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ kò dáa so àkídà wà nínú ẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì. òun wá ní àṣẹ̀ríà òun ní òfin ọlọ́run bí àkíńdà ti wà bẹ́ẹ̀ náà ní ṣẹ̀ríà wà ìyẹn ní òfin ọlọ́run ọba ihe ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa ṣe báyìí so òfin ọlọ́run ọba táìpù méjì yẹn ló ní èyí tó bá jẹ́ àkíńdà kì í yí yẹn o. kò kì í yí padà ṣùgbọ́n tó bá jẹ́ òfin pé ẹ máa ṣe nǹkan ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí òun á máa yí padà torí ọba yìí máa fẹ́ dáadáa fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn iṣẹ́ bọ́dì ni iṣẹ́ ara ni tọ́lọ́mọ rí i pé ah kìíní ìfẹ́ jẹ́ nira fáwọn èèyàn kan bọ́ àwọn obìnrin fẹ́ tún jẹ́ kó tún rọrùn sí ọ̀dà tó lórí jẹ́ pé àwọn tọ́lọ́wọ́n ọba sọ fún yín pé kí àwọn kí wọ́n máa wá láti sánmà kọ́ máa jó kínní ẹ̀rí pé tọ́lọ́wọ́n ọba ní kí wọ́n máa wù sáǹdì ló lágbára ni èèyàn díẹ̀ ni ó lè wù sáǹdì ẹni wọn pé à ẹni mi bẹ́ẹ̀ lágbára ju o ṣùgbọ́n látara ìrọ̀rùn ọlọ́run látara àánú ọlọ́run ó wá chéǹjì ẹ̀ fáwọn tá a jẹ́ mùsùlùmí. sórí tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ àlámọ̀rí yìí pé àlámọ̀rí bọ́dì káàkiri iṣẹ́ bíi afẹ́fẹ́ áàjì ni afẹ́yọ zàká ni afẹ́gbàwẹ̀ ni afẹ́kírun ni lórí àwọn àbá wò kú ẹ̀sìn ìbẹ̀rẹ̀ rẹ̀ wà akẹ́yìn tó máa wọnú ìsìláàmù á ní pé àkìdà ló bẹ̀rẹ̀ rẹ̀ gbólóhùn tó gbọ́dọ̀ ní lórí ni pé kò sẹ́ni tọ́lẹ̀tọ̀ kájọ́ tìtù àyàfọ́lọ́run ó lẹ̀ ní lórí ẹ̀mí pé àárín bí kí ni o òṣìṣẹ́ ọlọ́run ọ̀ọ́mà gbààwẹ̀ ọ̀ọ́mà yọ zàká ọ̀ọ́mà ṣe Ise yẹn lọ a máa ṣe lóbi jẹ́ pé àyà tí wọ́n kà fún wa níbí afẹ́fẹ́ àwọn àyà mẹ́ta fún wa pé ẹ̀sùn dáhùn sí dáhùn ṣe wù látàrí àwọn ànábì ọlọ́run ọ̀nà méjì ló pín sí ó pín sí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà ló lágbára jùlọ èyí ó dẹ̀ pín sí ọ̀rọ̀ pé action dáńṣe àwọn iṣẹ́ dáńṣe iṣẹ́ àparase àmọ́lù ní bàdàn wà àmọ́lù ní kọ́lùbì iṣẹ́ ọkàn àti iṣẹ́ àparase ìkànnì ní àyà tí wọ́n kà fún wa wọ́n ní ọlọ́ni kúlù nínú tọ́jú bá. kúlù nínú tọ́jú bá ti wà mẹ́lò sọ̀rí ha. ẹ máa jẹ ntọ́da iṣẹ́ àparase ẹ máa jẹ ntọ́da iṣẹ́ àparase ni wà á mọ́lù sọ̀ọ̀lẹ̀ hàn ẹ máa ṣiṣẹ́ rẹ ìdí wá pè ṣiṣẹ́ dáadáa fún yín ẹ máa ṣe iṣẹ́ àfaraṣe o ó wá ní ìní bìmá tá a mọ̀ ní. ó wá ní ìní bìmá tá a mọ̀ lúnà àlímù èmi ọlọ́run ọba ẹ gbà wípé mo mọ gbogbo nǹkan tẹ̀yìn ṣe kéèyàn gbàgbọ́ lọ́wọ́ bá mọ gbogbo nǹkan téèyàn ṣe iṣẹ́ kí nìyẹn o iṣẹ́ ọkàn ni sọ ọlọ́run bá ti sàlàyé méjèèjì nínú aya ó ti sọ̀rọ̀ àmọ́nù ìbàdàn ọlọ́run ti sọ̀rọ̀ kí ni ọ àmọ́nù ìkọlùbì ló ti wá sọ fún ayé pé iná àárín ni kò máa sùn ló ti wá mú aya yẹn wá báyẹn pé ṣẹ̀rí àárín nìyẹn sọ̀rọ̀ jẹ́ pé inú aya mi ìdáná bẹ́ẹ̀ ti sàpèjúwe fún wa òun náà ní súrátù ìbájí náà lábúyẹ́kùnrin lẹ́sìn àkàfà wọn. so ọlọ́run ọba ń sọ ń bẹ̀ níbi ayẹlẹ kanu ọlọ́run wà máa ń lù mí ọrụ ìyá àbúdò lọ́wọ́. wà máa ń lù mí ìlà ìyá àbúdò lọ́wọ́ mùsùlùmí. mùsùlùmí lára ó di ọlọ́run ọba ń bẹ́ẹ̀ tí ẹ bá lọ wọ àyà yẹn ọlọ́run ìlà ìyá àdúgbò lọ́ọ̀hà ọlọ́run ní ibi mo pa yín láṣẹ fún ni pé kẹ́ ẹ jọ́sìn fọlọ́run ọba mùkùnrin sí nàlárùn bíi ní ẹni tó ṣe wí pé ẹ ṣàfọ̀ máa ẹ̀sìn yín fọlọ́run so mùkùnrin sí nàlárùn bíi tábàdí kéèyàn wá sí sí ẹ̀sọ́ lọ́run nígbà tí àgbẹ̀ ọmọ jọ́sìn fọlọ́run ọba òun náà ní pé iṣẹ́ tí máa wà nínú ọkàn mi pé ọlọ́run nìkan ni mò ń torí ẹ̀ jọ́sìn iṣẹ́ tí ó ṣe kí ni o iṣẹ́ tí ó wà nínú ọkàn mi so mú kọ́lé sí iná láwùjì so una fa a kẹ́ẹ̀jẹ́ ló ṣe wípé gbogbo tó bá jẹ́ nǹkan àdọ̀tí tó jẹ́ nǹkan bí ẹbọ ẹ má dé bẹ́ẹ̀ rárá ọlọ́run á ní wáyù kí mùsùlùmí ọlá. ọlọ́ni ẹ kírun ẹ tó zaka ọlọ́ni wàdà àlìká ọlọ́ni tẹ ẹ bá ti mú alákọ̀ọ́kọ́ yẹn tẹ ní tó jẹ́ iṣẹ́ ọkàn tẹ ẹ tuntun ní ìjọsìn ọlọ́run ọba ọlọ́ni wàdà dínú ọlọ́ni ẹ̀sìn tó dúró dáadáa yẹn méjèèjì gbọ́dọ̀ papọ̀ ẹ̀sìn ìwọ́n tó bá ń tó o ní àníyàn ìgbé ọlọ́run gẹ́gẹ́ ló ń kírun yẹn fún ọrụ nígbà lọ́wọ́ wo yí pé ah, ah, mo gbà a kọ́dà wà ní ẹ̀mí kí mo gbà tó tọ́ kò sí èmi kí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ méjèèjì gbọ́dọ̀ ṣe kí ni o iṣẹ́ ọkàn àti iṣẹ́ ara méjèèjì gbọ́dọ̀ tẹ̀lé káfí sàlàyé fún wa nípa pé bí ọ̀rọ̀ àkídà ó ti yàtọ̀ sí ọ̀rọ̀ nípa ṣẹ̀ríà sọlọ́ ọba sàlàyé fún wa pé ọ̀rọ̀ ni kúlì ìnáni àdáni. ìnáni àdáni rọ́bì láti ráàpù sọ wípé ọlọ́run ọba ó ti fi ọ̀nà màmí lọ síbi ojú ọ̀nà mùsítẹ́kì ojú ọ̀nà tọ́tọ́ olórí ọba fọ̀nà màmí lọ síbẹ̀ ọlọ́ni dínà ìyàmá ọlọ́ni ẹ̀sìn tó dúró dáadáa ọlọ́wọ́ abẹ́ sàlàyé pé kí ni ẹ̀sìn tó dúró dáadáa. millata Ibrahim hanifa. ọlọ́ni ìlànà ànábì Ibrahim tó jẹ́ àníyàn ẹni tí ò sún mọ́ gbogbo tí ń jẹ́ ìdọ̀tí òun ìlànà náà. Wàmà kàánà nínú mùsùlùmí. Ọlọ́run ní ẹjọ́ wà nínú nínú mùsùlùmí. Ànábì Ibrahim ni o kò sí nínú àwọn kíni o mùsùlùmí kò sí nínú àwọn ọ̀sẹ̀ rárá náà ọlọ́run sọ pé kíni o. Mo ní sọ́láàtì wa nusuki wa mahiyaya wa mamati. Ó wá ní ẹ̀rí kíkírun mi wà nusuki tẹ́ bá ń kírun iṣẹ́ ìbáàdà lèèyàn ṣe iṣẹ́ àpàṣe ìpẹ́ràn mi ìṣẹ̀mí mi ikú mi. sísẹ̀mí àti kíkú ọwọ́ ọlọ́run ló wà àwọn eléyìí èyí ò ní lórí ẹ̀mí so ìmọ̀ apáyán ìmọ̀ ìjọ́sìn iṣẹ́ iṣẹ́ àpárá ṣe nìyẹn ọlọ́run kò gbogbo ẹ̀ mọ́ra wọn láṣẹ ìkàlà.

ṣẹ̀ríà náà la máa ń pè ní mílà sọ àti gbólóhùn àdínù àti mílà àti ṣẹ̀ríà ń lò fúnra wọn ṣùgbọ́n tábà bẹ́ẹ̀ jẹ́ kí a pín wọn yẹ́lẹyẹ̀lẹ́ a sọ pé dínù ẹ̀sìn gangan òun ló kó mílà mílà yẹn òun ni ta òun náà ní kí ni ọ̀rọ̀ àkídà ó kó sínú ó dẹ̀ kó ṣẹ̀rí àsínú so nígbà pé a lè túmọ̀ ẹ̀ẹ́ gbólóhùn wàhálì yìí ó má tukùn àdìtúmọ̀ ẹ̀ nítumọ̀ mílà. ummatan wahida. eléyìí ni àwọn ọ̀rọ̀ àkídà ìbẹ́gbẹ́ ọ̀rọ̀ àkídà bákan kan náà olóòtẹ́kí ni òní ó ti máa rí lọ sọ̀rọ̀ àwọn abájẹ́ kóyọ̀ wá pé ọ̀rọ̀ àkídà bákan kan náà ni ó ti máa rí lọ. mọ̀lábí wa fún wa ní àyà náà kọ́ ní kẹrin tí ó jẹ́ wá sí ìdí ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ láti kan náà ló ti máa lọ sọ́tà bí yá tá ń kà lọ́wọ́ yìí àyà twenty five tá a bá lọ síbẹ̀ á rí bẹ̀ kọ́lọ́ ti sọ yí pé ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ tó bá jẹ mọ́ inú ọkàn pépé láti máa nígbàgbọ́ ọlọ́run ọba ti sẹ́ ní ẹyọ kan ṣoṣo láti bẹ̀rẹ̀ wá sí ọlọ́run ò lè rí para ọlọ́run bá ń sọ fún adó wa máa àgbà tó. àmà àrùsànà mi ò kọ́bìnrin kàwé ni àwọn ọlọ́run ọba ò ránṣẹ́ síwájú wọn ànábì ní kọ̀bùlíkà ní rọ̀ṣúùlì àárín ànábì kankan síwájú wọn ànábì ìlànà òní. ìlànà òní ìlẹ́yìn ànàwó la ìlànà ìlà àná. tá a máa ń rántí ẹnìkọ̀ọ̀kan ní pé láìlà à ìlà kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ kẹ́ ìjọsìn fún àyàfi náà. èmi ọlọ́run náà ní kẹ́ ìjọsìn fún ọlọ́run ní kò sẹ́yìn ẹ̀ka tó wà náà wò ṣe tá à ń sọ bẹ́ẹ̀ fún so eléyìí yọọ máa jẹ́ nǹkan tó ṣe pé kí ni o tí ọ máa papọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ òfin ọlọ́run ọba máa yí ní ìgbàdégbà kò sí ọba fi ń ṣe ojú pé ọlọ́run ọba fi ń gbé ẹrù kúrò lórí wa ló jẹ́ pé ń sọ́tò àárọ̀ àyà one hundred and fifty seven. ìyẹn ló sọ fún wa nípa ọba máa fi ń gbé ẹrù ọlọ́run ọba máa fi ń gbé ẹrù kúrò lórí wa ni ti àwọn ọlọ́run ní yóò máa pa wọn láti pé ẹ máa ṣe dáadáa yóò máa àárín wọn yóò máa fún wọn wípé ẹ má ṣe nǹkan báyìí wàyò ìlú lábùú. wàyò ìlú lábùú mọ tọ̀ yìí bá. yóò máa sọ fún wa wípé ìdọ́rọ̀ ọba ní kẹ́ ẹ máa jẹ nìyí ìdọ́rọ̀ ọba ní kẹ́ ẹ máa lò nìyí yóò ṣàlàyé fún wa. wàyò hàrù mu àlẹ́ yìí mọ̀ nìkan bá. yóò dẹ̀ máa ṣàlàyé fún wa wípé ọlọ́ni àwọn nǹkan àjọ̀tí ilé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ lò ẹ̀ gbọ́dọ̀ débẹ̀. ويدعو عنهم إصرهم والأغلال التي كانت عليهم. gbólóhùn nílá afá wa sọ pé wàyádọ̀ ọlọ́run ọba máa ń dé kí ọlọ́run ọba máa ń rìn mú àìkú òrọ̀lọ́ àwọn èèyàn kí ló rí ìṣòro nǹkan tá a fi ti dè wọ́n mọ́lẹ̀ tẹ́tẹ́lẹ̀ nínú àwọn òfin tabadi bí òfin bẹ́ẹ̀ lágbára tá a fi dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú ẹgbẹ́ olùníwọ́lá ọlọ́run bọ́ àbá wọn tú lẹ̀ lẹ̀ Ramadan tá a gba ìpele bó ti bẹ̀rẹ̀ yìí wọ́n ní ọlọ́run bá kọ́ sọ yí pé Ramadan yìí o ẹ máa gbà á ẹni tí ó bá wù wọn gbà á kọ́ máa fún yàn lóúnjẹ ọlọ́run kan wà sọ pé wà á ń tàṣùn ọ̀yẹ̀rù ìlàkùn ọlọ́run wa ní kẹ́ ẹ gbà àwẹ̀ olólóore fún yín ẹ̀rù ló máa ń bẹ̀rẹ̀ máa wà á ń tàṣùn ọ̀yẹ̀rù ìlàkùn ọba lówó lọ́wọ́ ọba àmọ́ lówó lọ́wọ́ ǹjọ́ bá wù ni ó ṣe ń tì í àrùn ìdúró ọmọdé àti bẹ̀rẹ̀ ó mú kan nínú méjì nínú kọ́ gbà rẹ̀ nínú kọ́ mọ́ gbà rẹ̀ bọ́lá ní ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn kọ́lọ́ ọba wa tó sọ ní kí ni o ọ̀ràn yẹn so ọlọ́run ọba máa ń mú wa díẹ̀ díẹ̀ tọ́lọ́ bàbá ẹgbẹ́ bẹ̀rẹ̀ téèyàn bá ti di kéèyàn sínú lálẹ́ tó bá ti sínú lálẹ́ ó gbọ́dọ̀ sùn ó gbọ́dọ̀ sùn tọ́ ọba ti sùn èyí jẹ tàbí gbàdúrà náà ọkọ bẹ̀rẹ̀ ọba àmọ́ sùn títí títí títí tí ló fi bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀tá gbọ́dọ̀ sùn tó o bá wá fi nǹkan kankan nu tásìkò sínú bá tó tó o bá yẹlẹ sùn tó jí lẹ́yìn tó tó bá tilẹ̀ jí padà lóru ò lè jẹun ẹ̀rọ gbọ́dọ̀ sùn ẹ̀rọ lè jẹun bí rọ̀mọ́dán ti bẹ̀rẹ̀ yẹn lóbi jẹ́ pé kan náà àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà owó ti ṣiṣẹ́ tó ti ṣe ọmọdé ọgbà ọmọdé àbátára tó wá ṣiṣẹ́ nínú rẹ̀ tó ti rẹ̀ ẹ́ mo ti o o o gbé oúnjẹ ló o ó sùn lóde o kẹ́ ìdí lóru o òfin ìdí wa o yóò tún gbá o di o tún di o tún di àsìkò o ní àsìkò mọ́ngírì kò sí lọ́wọ́ ẹgbẹ́ báwọn o ní àsìkò mọ́ngírì kò o lè o lọ́wọ́ pé á ah, kiri ìnira sọ ọlọ́pàá wa ṣe wa sọ pé káwọn èèyàn máa jẹ sà tí wọ́n bá sùn tí wọ́n bá tún padà jí kí wọ́n máa ṣe kí ni o wọ́n máa jẹ sàárà. wáyà dọ̀rọ̀ àyìnbó. ọlọ́wọ́ bá tún sọ fún wa pé wọ́n tún lè súnmọ́ ìyàwó wọn bẹ̀. ọlọ́wọ́ bá tọ́jú ọ̀run fún wa. òfin ọlọ́run nìyẹn ló ti jẹ́ pé ọlọ́run ọba ní máa yóò mú nǹkan wá jọ mi yóò tún wá pé mo tún yé lè padà mo tún fi eléyìí sí i. ọlọ́run ni màá ná sàmì àyà sí àmúṣe àná àti ìyẹ̀kọ́ ìrìn mi ni àwọn àbẹ́yìn tá a fẹ́ mú wa nínú ayé ọlọ́run ọba ọlọ́run a bá fẹ́ mú míì wá ọlọ́run mú wa ètò bá dáa jùlọ fún yín láàmú wa fún yín pé à ń sọ gbogbo tí ó kankan náà nígbà àwa tí ó burú jù wá tí ó burú jù wá káyọ̀ pé nǹkan dáa ọlọ́run àti wọn mú eléyìí tí a mú ẹ̀sùn nira ju ọlọ́run fi sílẹ̀ so ẹ̀wọ̀n àánú ọlọ́run bá fún àwọn tá a jọ mú ènìyàn ọlọ́run bá ń yí àdìlá gbogbo tó jẹ́ gbàgbẹ́ gbogbo tó jẹ́ nǹkan tẹ́ bá dè mọ́ yẹn lọ́rùn ní ń pè ọlọ́run bá wà á rí ìmúfẹ́ pẹ̀lú òfin ọlọ́run torí tiwa ọlọ́run fi ní kófin ẹ ó máa yí padà bọ̀ ìtàn àfa sọ ni pé àwọn tán jáwọn bá ní sọ̀rọ̀ yìí tí wọ́n bá fẹ́ tọ̀ wọ́n gbọ́dọ̀ ṣọ́ra dáadáa torí bí ẹjọ́ bá tọ̀ nù wọn ibi títọ̀ bá ta sí yọ rẹ̀ ibẹ̀ yọ rẹ̀ bẹ̀ yọ ìṣẹ̀ gbẹ yọ ìṣẹ̀ san padà ní. sọdọ́ abẹ́tẹ̀ ló fi mú sa yọ rẹ̀ ibẹ̀ títọ̀ bá ta sí àwọn afá àtọ́jọ́ pé ara kéde bẹ̀lẹ́ tó bá ta sí aṣọ àtọ́jọ́ aṣọ yìí ló di dànù ọ̀gbọ́dọ̀ ló di dànù aṣọ yàrá ọ̀wá àgbẹ̀ gbogbo ẹ̀ dànù kan ìyá ìyá ọ̀gbọ́dọ̀ ta aláṣọ yìí látara bẹ́ẹ̀ ẹ̀ ọ́ àwọn tó bá ta bá sọ wa kíláàsì àpòlùsọ̀nù fẹ́ bára so ọlọ́run ọba ń ràn wá lọ́wọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá ti jẹ mọ́ bíi àkàm ìdájọ́ fúnfúnmọ́ ọlọ́run ọba ọlọ́run ọba máa ṣe rúksọ ọlọ́run ọba máa ṣe níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba bá fẹ́ ká nígbàgbọ́ nípa àwọn kò lè yí padà o lójẹ́ pé ọlọ́run bò ní forí jẹun tó bá tẹ bọ sọ́lọ́run eléyìí ò lè yí padà kọ́ ní ẹ̀kọ́ ti ẹ̀ tẹ bọ díẹ̀ náà so ọlọ́run bò lè yíyan padà láéláé ti tẹ bọ díẹ̀ náà so ọlọ́run bò lè yíyan padà torí pé ọ̀rọ̀ tọ́jú gbọ́ mọ̀ pé ọlọ́run bá nìkan là á jọ́sìn fún ọ̀rọ̀ gbọ́dọ̀ wà ní ẹ̀mí rẹ̀ ni ọwọ́ àmọ́ ṣiṣẹ́ tọ̀ ọmọ ṣiṣẹ́ tọ̀ pé ọlọ́run bá nìkan ní àjọsìn fún so látara bẹ́ẹ̀ àwọn afárá sábà yìí fún wa kámọ̀ wípé àwọn ànábì ọlọ́run bá tó ti wá síwájú éèdì ṣe ìlú ọ̀rọ̀ nípa àkídà kò yí padà rárá tó fi di kíni o tó fi di àsìkò yìí sọ̀rọ̀ kò sí lè yí padà tó fi di ọdún ìyá kìlámà ṣùgbọ́n tó bá jẹ́ mọ́ ọ̀rọ̀ di ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ilé a jẹ́ nǹkan tó ṣe ní pé a yí padà sọ̀rọ̀ lára ẹni ìyẹn náà ni a ṣàlàyé fún wa nínú gbọ́dọ̀ ìjọ náà bá wa pé. inna di ummatukum ummatan wahida. ọlọ́ni gbogbo jàmá ní pátá yányán jàmá kan ṣoṣo ni wọ́n. ọlọ́ni gbogbo tó bá ti jẹmọ́ àkídà ní pátá yányán àkídà kan ṣoṣo náà ni. ṣẹ̀yà yín náà nìkan kan náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n à ń bá yín yí padà kéékèèké lọ́dún kí ni ó àwọn jẹ́ ìrọ̀rùn fún yín. sọlọ́wọ́ bá sọ̀rọ̀ yìí fún wa nínú àyà yìí. wà á lára bùkún fàbùdù. ọlọ́ọ̀bá wa ní wàá nà rọ́bùkún ni ọlọ́run ọba wa ní èmi ọlọ́run ọba náà ẹyọ kan lèmi náà ní ìgbé méjì mo jẹ́ pé gbogbo ohun mo ní kẹ́ ẹ máa ṣe pátá yányá mo ṣe ní ẹyọ kan bẹ́ẹ̀ náà lọ jẹ́ wípé èmi ọlọ́run ọba náà ẹyọ kan náà lèmi náà ní òpè méjì so ọlọ́run ọba ti gbogbo ẹ̀ ó ṣe ní kí ni o ọlọ́run ọba ní ẹyọ kan ṣoṣo sọ ọlọ́run ọba náà jẹ́ pé èmi náà o rọ bùkù ọlọ́run ọba ní èmi ni ọlọ́run ọba yín fà èmi náà ní kẹ́ ẹ máa fàtàkọ́tọ̀rù àmúrọ̀ amụrụ á fẹ́ sàlàyé fún wa ìṣesí àwa ènìyàn olọ́lọ́run bá fẹ́ sàlàyé fún wa òun náà ní pé ọlọ́run ọba ti ṣe òfin wa ní ẹyọ kan ṣẹ̀ríà náà ọlọ́run bá mú wa bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wàtàkọ́tọ̀rù bẹ́yìn nàkùn. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn wọ́n wá pín yẹlẹyẹlẹ ẹyọkara sí wọn o ṣùgbọ́n àwọn tí wọ́n wọ́n wá sọra wọn di yẹlẹyẹlẹ tàkọ́tọ̀ wú wọ́n gé ámúrọ̀ wú wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ohun táwọn ọlọ́wọ́n bá ní kí wọ́n ó ṣe wọ́n á gé wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́yìn náà kù láàrin wọn àwọn afáà tí wọ́n kọ́ máa ń ṣàlàyé fún wa nípa nínú bàlágọ̀ wọ́n ṣàlàyé fún wa wípé àyà yìí àyà tó wà lókè ọlọ́run bá ń lo ẹ̀yìn ẹ̀yìn ìgbà tó débì ó wá lo àwọn ìyẹn ní eighty five ó kúrò láti di àlẹ́kìkọ́ ó wá padà lọ sí àlẹ́kọ́ ìlànà sọ ọlọ́wọ́ bá àwọn náà lọ́wọ́ bá ń rí fáàtì àti gbogbo àwọn tó ti ṣáájú lọ. nǹkan tó máa ń ṣẹlẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn táwọn ànábì ọlọ́wọ́ bá bá ti wá tí wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ láàrin wọn náà ní pé wọ́n máa ń pín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ kò sẹ́ńtì ìpín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ nínú gbogbo wọn wọ́n á pín àdúṣe sọlọ́wọ́n bá wá ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Musa pẹ̀lú sọ́wọ́ àwọn bá ti mú ọ̀rọ̀ wá ni gbogbo àwọn tó ṣáájú ọlọ́mọbàwọn náà ti máa ń pín yẹlẹyẹlẹ nìyẹn torí pé ara tọ́lọ́wọ́n ba ètò ọlọ́wọ́n ba látọ̀dọ̀ ọlọ́wọ́n ba wa òun náà ní pé àwọn èèyàn Musa ọ̀ṣọ́lọ́wọ́n bá ní ìtọ́rọ̀ kọ́ ti Yehud àwọn Yehudu wọ́n ti pín sọ̀rọ̀ àwọn ti wá wọ́n wá pín sí ìlà sí ọ̀sàkùnrin wọ́n pín sí seventy one àwọn tí wọ́n tẹ̀lé musa seventy one ni wọ́n pín sí àwọn tí wọ́n tẹ̀lé isa àwọn ní títí wọn àwọn pín sí seventy two ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá ti sọ wọ́n á ní ẹ̀rọ aláwọn ìjọ mi àwọn pín sí seventy three láti wọn máa yín bẹ́ẹ̀ pé orí ìbáwọn tó ń wá àwọn gan tí wọ́n ti ń bọ̀ wá bí ti ń lọ òkè sí bẹ́ẹ̀ ni kí ni o. bẹ́ẹ̀ ni pínpín yẹn ló ń pọ̀ sí i tó látara bẹ́ẹ̀ ó ní wá pín sí ọ̀nà kíni o seventy three ó wá ní ẹnìkan péré náà ni wọ́n máa wà ní o nínú ẹnìkọ̀ọ̀kan ẹnìkan péré àwọn èèyàn Musa ẹnìkan péré náà ni wọ́n wà ní gánà àwọn èèyàn Isa ẹnìkan péré náà ni wọ́n wà ní gánà àwọn èèyàn gánà nínú ẹnìkan péré náà ni wọ́n wà ní so. àwọn tí wọ́n wà lìdẹ́ náà ní àwọn tó jẹ́ ipe òfin tọ́lọ́wọ́n ọba mú wá ṣẹ̀rí àtọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ àwọn tí ọba ti jẹ́ pé wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ àwọn yóò lè jẹ́ wà lìdẹ́ náà ṣé ọ̀dọ̀ fún mi lọ́wọ́ sọ́dọ̀ wá pé táwa lẹ́nu nìkan yẹn tára àwọn àlùfín kọ́tùlá náà dìyà àwọn wo làwọn jẹ̀mọ́ ẹ̀ tí ó wàhálà òṣèlú ọlọ́wọ́n bá ní àwọn tó ṣe yí pé wọ́n bá ń bẹ lórí nǹkan tí wọ́n wà ń bẹ̀ yìí so olùgbé wọn ní àlìjàmá à àwọn tí wọ́n dúró lẹ́yọ̀kan òṣèlọ́wọ́n bá ní àwọn ni wọ́n máa jẹ ẹ̀yìn tí ó là so ìmọ̀ pínyẹ̀lẹ̀yẹ̀lẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe wí pé ó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn náà ẹgbẹ́ àná pín yẹlẹyẹlẹ àmúọ̀rọ̀ bọ̀ wá ní orí rẹ̀ so ọ̀rọ̀ tó kàn wá gangan ní ìjọ ànábì ọ̀rọ̀ musa ọ̀rọ̀ isa bóun náà ti pín yẹlẹyẹlẹ kò kàn wá. ṣùgbọ́n nípa àwọn tá a jẹ́ mùsùlùmí oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ní wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarìgì tí wọ́n pín nínú Islam ọ̀nà tí ẹ̀ máa ń gbà pín nínú Islam gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa ọ̀nà mẹ́rin wọ́n ní ààyè sọ yìí pé a fẹ́ mú iye òǹkà pé seventy three yẹn káwa fẹ́ máa ka èèyàn kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan pé eré nọ́mbà one eré nọ́mbà two eré nọ́mbà three ààyè kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn mẹ́rin mẹ́rin ògbóǹtarìgì mẹ́rin òun ni àwọn syrup tó jẹ́ nǹkan tó ṣe yí pé wọ́n wà ní Islam so abẹ́ wọn wá ní gbogbo seventy three yẹn wà abẹ́ wọn ní gbogbo seventy three yẹn wà gbogbo òjọ tí ẹnìkọ̀ọ̀kan wa bá ní à ń ṣèjọ kan à ń ṣe kinní kan tá a bá ti ní àkídà kan nínú àwọn àkídà yìí àti wà nínú wọn kìí ṣe ibúrọ̀ yìí pé orúkọ jíjọ wa ń jẹ́ nìyí kìíní kan sí nǹkan kan wa ń jẹ́ nìyí tá a bá ti lè ní àkíńdà tó jẹ́ pé àwọn èèyàn yìí tá a fẹ́ máa kà fún wa yìí alimọ́lẹ̀ ṣàlàyé ẹ̀sán lónìí ṣùgbọ́n a ti máa kọ̀ǹtínú lọ́la inṣàlá so tá a bá ti lè ní àkíńdà kan àwọn àkíńdà àwọn èèyàn yìí sọ látara bẹ́ẹ̀ a wà nínú àìsírọ́kú àjọ́ọ́là àti wà nínú àwọn àjọ tó ti pé wọ́n sọnù yẹn àti nínú fẹ́rẹ́kọ́tù náà àti fẹ́rẹ́kọ́tù náà díà àti nínú àwọn àjọ tó ti ń pé wọ́n là. àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn ní alkọ̀wárìj olùjọ alákọ̀ọ́kọ́ ẹni bí àwọn afárá ti sọ. àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní àṣíà ìjọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn tá a mọ̀ sí alukọ̀dàríyà so ìjọ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn tá a mọ̀ sí àsìfàfíjà so àwọn ìjọ mẹ́rẹ̀ẹ̀rin yìí gẹ́gẹ́ bí àwọn fáà gẹ́gẹ́ bí sàlàyé so àwọn tí wọ́n jẹ́ àwọn wo ni à ń pè ní alukọ̀wárìj àwọn tá à ń pè ní kọ̀wárìj yìí àwọn àfáà wọ́n kọ́kọ́ tírèsì wọn ná padà sẹ́yìn ìpè lóòótọ́ ni wọn ò jáde láyé ànábì sàlám ìtayé ànábì ni wọ́n jáde wọn ò dẹ̀ jáde ní ayé Abubakri bẹ́ẹ̀ náà ni wọn ò jáde ní ayé Umar ṣùgbọ́n ayé Usman òun náà ni ayé Usman ni wọ́n jáde so ṣùgbọ́n wọ́n sọ fún wa pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti ṣàlàyé wọn lẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá pín nǹkan níjọ́ kan fáwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n lọ jagun àti káwọn bí nǹkan kan gbé wá fáànù bí ó pín ẹnìkan nínú wọn ní òun rò pé wọ́n ṣe déédéé nù nǹkan tí wọ́n pín yìí o sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ ó bínú ìkan náà sọ ábà wò pé tó wò lọ dé orílẹ̀ òṣèlú ọba ní kí ó fi sílẹ̀ ìfisọ ọlọ́kùnrin tí ń lọ yẹn òṣèlú ọba sọ àwọn ìròyìn kan nípa rẹ̀ tí àwọn apá sọ wípé ó wà lára àwọn ìròyìn àwọn kọ̀wárìj tó látara bẹ́ẹ̀ àwọn apá máa ń tírèsì wọn lọ sí ibi àdìsí náà ìpinnu òṣèlú ọba ti sọ nípa wọn ìgbà ọmọ náà ní pé kò sí nǹkan tí ó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ní ìṣọ́lá wọn bá ti sọ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà kí wọ́n sọ fún gbogbo rẹ̀ bàtà yanyan. sọ àwọn tó ń jẹ́ àwọn kọ̀wárì ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiwọn onáà gbé nígbà tí Usman tó di khalifa ó ṣèjọba lé àwọn èèyàn lórí láàrin ọdún méjìlá ọdún mẹ́fà àkọ́kọ́ kò sí wàhálà láàrin ọdún mẹ́fà àkọ́kọ́ kò sí wàhálà àwọn tó bá jẹ́ kàlífà òrùka òṣìṣẹ́ ọlọ́run ọba orí máa ń wà ní ọwọ́ wọn òrùka òṣìṣẹ́ ọlọ́run ọba ìtàn náà ní muhammadu rasulullah sọ wọn kọ muhammadu sókè wọn kọ rasulu kẹlẹ wọn lè fi allah sí kẹta rẹ òrùka yìí lẹ́yìn ọdún mẹ́fà tí ẹni bá jẹ́ àlífà ọmọ ti lẹ́yìn ọdún mẹ́fà yìí òun náà ni usman náà fi sọwọ òkà yẹn jábọ́ sínú kànga so kànga tó jábọ́ sí wọn wá òkà yìí títí tí wọn ò rí so gbogbo ẹ̀ ni usman kí wọ́n kó jáde wá wọn ò rí àwọn ká sọ fún wa yìí pé sọ náà ni pé títòrò tí islam tòrò rọ so o ti parí báyìí hmm. ìdàrúdàpọ̀ ní lọ́mọ so látara bẹ́ẹ̀ àwọn tó wá ń kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀jọ́ tí ó kọ́kọ́ dìde àwọn náà ni àwọn tá à ń pè ní kọ̀wárìj kí ni wọ́n torí ẹ̀ dìde ni pé wọ́n á wò pé ah, àlífà tó wà lórí oyè wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn ẹ̀sùn oríṣiríṣi fún un so àwọn ẹ̀sùn yẹn ni wọ́n kà ní máa ka àwọn ẹ̀sùn so látara bẹ́ẹ̀ wọ́n á wò wípé àwọn ọjọ́ lóyè òní so tàbí kí àwọn ọba látara bẹ́ẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n wá sí ìlú Madina wọ́n wá láti wá bá wọ́n fẹ́ wá yọ àmì wọ́n fẹ́ yọ àmì ram wọ́n fẹ́ yọ lóyè àti tí wọ́n wá pa so látara bẹ́ẹ̀ wọ́n wá ní ìfipé pípa náà padà wá pa Usman so àwọn eléyìí ni àwọn fẹ́lẹ́ tó wọ́n jẹ́ ọ̀rọ̀ àmì lẹ́yìn ìgbà tí wọ́n pa Usman kan àwọn náà ni wọ́n tún wá mú Ali àwọn ni wọ́n mú lágídí wípé Ali o òun náà lọ gbọ́dọ̀ jẹ khalifa lẹ́yìn Usman wọ́n mú Ali lágídí so Ali náà wò pé kí ni maslaha wọ́n wò pé tí ọba jẹ khalifa àwọn olùkọ́ pa wọn náà ni so látara bẹ́ẹ̀ ó gba ìjẹ́ khalifa ó fà ní ọwọ́ wọn sọ lẹ́yìn ìgbà tó wá gbà lọ́wọ́ wọn àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n wá ń sọ fún Ali yìí pé ìwọ Ali nígbà tó ti di àlífà yìí o ẹni tó pa kàlífàtù Usman àwọn tó pa Usman àwọn ni kọ́ kọ́kọ́ fish out kó kó wọn jáde tọ́ba kó wọn jáde kí wọ́n kọ́ pa wọ́n ná pé kí wọ́n pa odidi kàlífà. ali wa ń sàlàyé fún wa wípé eléyìí kọ́ ni àlámọ̀rí àkọ́kọ́ tó yẹ kí ọkọ̀ọ̀kọ̀ tẹ̀lẹ̀ ìjọ ẹgbẹ́ ọkọ̀ ni pé kájé kí everything ọkọ̀ọ̀kọ̀ ṣètù dáadáa ná àwọn tí wọ́n wáyé tí wọ́n dìbò àmọ́ra wá sí Mẹ̀dínà yìí tí wọ́n á kókun jẹ àlífà ní yìí táwọn agbára wa rà yìí wò ká wọn káwọn lọ pé bàtà wọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn náà làwọn gbogbo àti ogun míì la tún fẹ́ dálẹ̀ yẹn nínú Madina tó dẹ́ pé ogun dàtí fẹ́ dálẹ̀ yẹn agbára wa lè mọ̀ ká táàbà tí ìrìn àjẹsí gbogbo àwọn ìlú tó kù tí gbogbo ẹsẹ̀ tù tí wọ́n gbàgbé àlífà tuntun ti wà á lè rí àwọn èèyàn yìí á lè rí wọn mú so nǹkan tí a lè tó ń wò nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn tó kù tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tó kù àwọn yẹn òwú lọ bẹ́ẹ̀ bí tọ́lẹ́ á bọ́dọ̀ òbẹ́dùnlá àwọn yẹn bí yàrá wa bí yàrá Aisha àwọn yẹn òun lọ bẹ́ẹ̀ sọ bí Muawiya àwọn yẹn òun lọ bẹ́ẹ̀ sọ látara bẹ́ẹ̀ ìkùnsínú wáyé láàrin Ali àti àwọn sọ̀hábà tí àwọn náà òun lọ bẹ́ẹ̀ sọ wọ́n wá pín sọ́nà méjì lábẹ́ mùsùlùmí wá pín sí ọ̀nà méjì àwọn kan wá gbà yí pé àwa ni fashion. Eh, Usman ìta níbi a fẹ́ Usman àwọn kan gbà yìí pé àwọn nígbà àwọn Ali àgbà pé kí ni ọ àlùfà ni ṣùgbọ́n ṣùgbọ́n ìdílé sọ́nà méjì ni ló jẹ́ pé ìgbà tí náà bá ti gan tọ́lọ bá muhariya láti bá Muawiya sọ̀rọ̀ Muawiya sọ fún náà bá anta Ali orí Ali ni wọ́n tẹ̀lé ọ̀kọ́lá ibùn abbas abbas ní ọmọ tó ń sọ lá alámi láti ali wà lá alámi láti usman ní òsì lórí ìlànà ali ìrìnsì lórí ìlànà kí ni o usman ana alámi láti rasulillah sallallahu alaihi wasallam orí ìlànà anabi lèmi wá sọ́kọ́ lọ́gbọ́n ní àbẹ́ dá opinion kan lèyàn ṣàtẹ̀ èyàn ṣàtẹ̀ lópinion méjèèjì ìwé pé wọ́n á tẹ̀lé òfin ọ̀kan yẹn kò sọ pé yẹn wà lórí igi ni o ìlànà ó ti yẹn ìdẹ́rẹ̀ wà lọ́bẹ̀ ló jẹ́ mọ́sílá à olóòlèyàn tẹ̀lé lórí lèyàn wà lórí ẹ̀ so látara bẹ́ẹ̀ á ti rí pé wàhálà ti tẹ̀lé láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà so eléyìí wá lídìí sí kí ogun ó ṣẹlẹ̀ láàrin àwọn táwọn sọ̀hábà tí wọ́n fẹ́ràn Usman kó jọ àti pẹ̀lú àwọn tí wọ́n wà pẹ̀lú Ali ogun wa pẹ̀lú wọn tí ara Aisha náà wà ń bẹ̀ sáńpé ní mọ́kì atúlì jama so ogun ṣẹlẹ̀ láàrin wọn tó dẹ̀ pé Ali ló padà wá borí òborí wọn so lábàá bẹ́ẹ̀ nígbà tí Ali borí wọn ìyẹn lọ bẹ́ẹ̀ amẹ́jì kí ó máa gùn so lẹ́yìn wá gbà náà òun ti di ẹ ló ṣe wípé ibi tí ó ń kọ́ńtró ilẹ̀ ṣáàmù ó tóbi gan-an so kò rọrùn fún Ali láti sọ pé òun fẹ́ gba ilẹ̀ ṣáàmù mọ́mọ́ àwíyà lọ́wọ́ ó láti wá kógun bá mọ́ àwíyà mọ́ àwíyà náà láti kógun jáde láti wá bá Ali ogun míì náà tó wá ṣẹlẹ̀ láàrin wọn so yẹn náà ń pè ní mọ́kíá tó sì fi àyè tí wọ́n ti jágun so àwọn mùsùlùmí wọn bẹ̀rẹ̀ sí í para wọn so ìgbà tí wọ́n rí pé ọwọ́ Ali ó fẹ́ le ju ti àwọn lọ òun náà ni eh, amúnúkúnná àti àfihàn àwọn yìí àrí pé Ali náà ti fẹ́ wé ní ogun yìí àwọn ni ẹ̀jẹ̀ àmì Kùránì òkè pé ẹ̀jẹ̀ àlọ́ yanjú ẹ̀ pẹ̀lú òfin Ọlọ́run kálọ̀ yanjú ẹ̀ tẹ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ láti lè lẹ́wàá àwọn àìnà Kùránì òkè ṣùgbọ́n Kùránì táwọn náà òkè yẹn ète ni pé wọ́n bá lórí obìnrin ni o so látara bẹ́ẹ̀ <laughs> wọ́n máa ní kùránì òkè so a lè sọ pé kùránì tí wọ́n náà sókè yìí ète ni wọ́n yẹ kan inú àwọn tó ń jẹ́ àwọn ọkọ̀ alì tí wọ́n wà pẹ̀lú alì àwọn náà ti kó lára àwọn ọmọ ogun alì tó káwọn náà ní ẹ̀yàn lóye so látara bẹ́ẹ̀ wọ́n ní la okùnmá ilá lílá kò sí ọlọ́run lọ́yẹ ká fi gbogbo ìdájọ́ sí ní ọ̀dọ̀ so wọn á àṣẹ́sì pé kí àwọn jẹ́ kí owó wálẹ̀ káwọn yanjú ẹni tó bí nù bí ní àárín ara wọn so wọ́n fúnra wọn ní ọdún tó tẹ̀lé wọn àjọ pàdé ara wọn wọ́n ní àwọn èèyàn wá láti jẹ́ pé kí wọ́n wá jọ yanjú àlámọ̀rí náà so tí wọ́n ti yanjú àlámọ̀rí òun náà ni pé wọ́n wò pé kí Ali kó kúrò ní ìjẹ́ àlífà kí Muawiya náà tó náà sọ pé ó ti fẹ́ di àlífà kó náà ó fi jẹ́ àlífà lẹ̀ ná. so kí gbogbo àwọn mùsùlùmí ọ̀jẹ̀ wa ronú ẹ̀sán wa fẹ́ mú ó lè jẹ́ kan náà méjèèjì náà ó mú ó sì lè jẹ́ pẹ́ lómi ni wọ́n mú wọ́n sọ pé kí wọ́n mọ̀ kankan náà méjèèjì tó lè jẹ́ pẹ́ lómi náà ni wọ́n mú kí gbogbo mùsùlùmí ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ wa ronú kí wọ́n mú kí ni o ẹ̀sán bá mú wọn ní àlífà so Ali ní aṣojú díẹ̀ Abu Musa al-Ash'ari. bẹ́ẹ̀ náà ni muawiya náà ní aṣojú tiẹ̀ amúnú as òun aṣojú rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn èèyàn jókòó wọ́n fẹ́ gbọ́ nǹkan tí wọ́n parí ọ̀rọ̀ mi lórí <laughs> so amúnú as ó ní kí abúmúsá lè ẹ̀yin bàbá ẹni kí kí ẹ kọ́kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ojú sàlàyé lóyún. ìta àkọ́júlè lórí náà ní pé kí Ali kó fi ìlàáfà kó sílẹ̀ mọ́ so kí àwọn èèyàn yan ẹni tó bá wù wá nígbà tó bá yá ìtẹ́ bá wù ìtẹ́ bá wù ìtẹ́ tó bá yẹ kó dáa ṣé kí wọ́n yàn. ìgbà tí abúlé náà ṣe ó dìde ó láti ṣàlàyé fáwọn èèyàn rí pé ṣé wọ́n gbọ́ nǹkan tí àbúrò Musa àlẹ́ àṣàrí sọ pé Ali àwọn yọkú ní ti làáfà so látara bẹ́ẹ̀ Muawiya àwọn fìdí ẹ̀ múlẹ̀ kọ́ máa jẹ́ káyọ̀ lọ ó yàtọ̀ sọ́rọ̀ tí wọ́n sọ ní gbogbo ẹtì tó bí fọ́jú pọ̀ nìyẹn ló bá dàrú mọ́ra wọn. sọ dídà tó dàrú mọ́ra wọn yìí àwọn tí wọ́n jẹ́ àwọn kọ̀wárìjì àwọn wọ́n wá ń sọ fún Ali yìí pé irú irú kí ni wọ́n parí ọ̀rọ̀ lé lórí pé ọ̀wọ́ pé nǹkan parí ọ̀rọ̀ lé lórí yìí kò tẹ́ wọn lọ́rùn wọ́n wá bẹ̀rẹ̀ sí tako ali pé ta lọ́rọ̀ ń jẹ́ pé kọ́ lọ ṣerú kùn wá àwọn náà lọ sí sọ pé kò ṣerú kùn wá wọ́n ti ta lọ́rọ̀ ń jẹ́ ẹjọ́ yẹn yìí o tún mọ̀ pé kò kájú ẹ̀ ẹ báyìí lọ yẹ kó tún yàn tó ṣe tó yẹ kó parí ọ̀rọ̀ sí nìyẹn tó látara bẹ́ẹ̀ àwọn náà fẹ́ kàn wá dìde pé àwọn àwọn ti di ọ̀tá fún ali náà wá kúrò ní ẹ̀yìn ali àwọn náà wá lọ já dúró wípé àwọn ti di ọ̀tá fún àní ìjọba ti wà méjì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ́ba ti yóò lọ lọ́ba ti mẹ́ta àwọn tó dájú àwọn tó tẹ̀lé àní àtàwọn tó lè kí o àwọn tó tẹ̀lé Usman tòbí ti bẹ̀rẹ̀ sí pé nìyẹn so ká máa pín àwọn afá mi ò dá ká máa pín àwọn afá mi ò dá wọn náà wọn wá sọ pé kí nìkan ẹgbẹ́ àná ọ̀tún dájọ́ ti wá lẹ̀ so nǹkan ńlá ni máa fà wá torí pé kò sí tó bá ti dájọ́ kan lẹ̀lẹ̀ wọn ló tún fẹ́ mú nǹkan tuntun wá tí ó tún yàtọ̀ létí wọn náà tó fi yàtọ̀ sáwọn àti yòókù ó lè máa rò pé nǹkan tuntun tó mú wá yẹn ó lọ dà kò sí nǹkan tí gáláyò kún ṣe yẹn ó gbàgbé kọ́ yàgbé kọ́ dà tó so lára àwọn àfẹ́sí ti máa ṣẹlẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kọ̀wárì àwọn náà pín yẹlẹyẹlẹ bàtà torí pé alámọ̀rí wọn lágbára sòmákà fún wa díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn ìròyìn tí àwọn àkàwárí tí wọ́n ní ẹ tó bá ti wá nìkan nínú ẹ̀ gbọ́dọ̀ má ka gbogbo ẹ̀ tán sọ ṣùgbọ́n tó bá ti nìkan nínú ẹ̀ ó ti mọ̀ wípé irú ẹgbẹ́ tó wá rí fún ọmọ ṣe ó ti nìkan nínú àwọn ó ti nìkan nínú àwọn ìròyìn àwọn àkàwárí alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ òun náà ní pé wọ́n ní Ali kejì ní Usman kèfèrí ni ìyálàwà Aisha kèfèrí ni gbogbo àwọn sọ̀hábà tí wọ́n jagun alákọ̀ọ́kọ́ àtàwọn tó jagun ẹlẹ́ẹ̀kejì gbogbo sọ̀hábà tó wà ń bẹ pàtà yẹn àdúgbò tó wà ń bẹ pàtà yẹn yẹn kèfèrí ni wọ́n wọ́n lè lọ́ra àwọn náà wọ́n wà ń o wọ́n lọ́ra wọn lẹ́yìn. náà alákọ̀ọ́kọ́ nù ẹ ń bá ti jẹ́ bọ́wọ́ àánú orújọ kan tí ó ń lọ ṣépè fún ali ni àbí usman ni àbí tí mo pe ali ṣe mistake àbí usman ṣe mistake àbójútì àwọn àdá àbí aláwa aisha tí ń pè wọn ní kèfèrí bẹ́ẹ̀ ká máa pe ní kèfèrí bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ wá. lẹ́yìn wá gbà náà àlìkìláfà tá a ló yẹ kí ó jẹ́ àmírù gbogbo mùmìnì òṣèlú ọba ti sàdíìsì sílẹ̀ wípé ẹni tí ó jẹ́ àmírù mùmìnì ó gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó wà láti inú ìran kùráìṣì ìlànà yẹn ni àwọn alùsùn náà jàmá à òní wọn wà ìgbé gbogbo ẹni tí ó bá jẹ́ àmírù mùmìnì ó gbọ́dọ̀ wà láti inú ìran kùráìṣì ó ṣọlá wọn bá ti sọ nílé nìyẹn tó kò jẹ́ fi ayé sọ àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú wáyé àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ ilé kó sọ so látara bẹ́ẹ̀ àwọn aṣọ wípé kìláàfà yóò kọ sẹ́ni tí ò lè jà nínú bóyá nìkan ní ọgbẹ́ nìkan ò ní jà nínú kò sí ìdáhùn òní ní pé kó tà ti jẹ́ ní ire láàrin wa fún owó ọjọ́ wò pé ẹ̀yìn rere ẹ̀yìn ọlọ́run ni ẹ̀yìn tó jẹ́ pé ó lè fọkàn kan tó wá lè mọ̀ pé a ní síkọ̀ nínú ẹ̀sìn rẹ̀ sonirú ẹni bẹ́ẹ̀ ọdẹ tó àtijọ́ mi. sọ̀rọ̀ tó bá ti gbà yín pé kò yẹ kí ìjẹ́ àmì ìlú wa láti inú ọ̀ràn Quraish olùsíjẹ́ kan ní àwọn ọ̀hánì tó wọ́n wọ́n fẹ́. sọlẹ́wọ̀n àgbà náà ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí wọ́n ní ni wípé tá a bá wá yan àmì ìrù tá a wò wípé èèyàn dáadáa ni àmì ìrù yìí gbà tá a yàn án lábárí tó bá ti ní tèkì kéré kan àlèyọ àlètọ́pù gọ́ọ̀mẹ̀ntì àtìlẹ́pá kápá àti káyọ ìjọba lọ́rùn náà sọ̀rọ̀ ìlòrí ká máa jáde èdè ìfi ẹni tó bá ti jẹ́ pé ó bá jẹ́ adarí mùsùlùmí ló jẹ́ pé àwọn tá a jẹ́ adébájẹ́ àlùsùnà ìjàmá à kò ní máa jẹ́ pé yóò sọ di ẹ̀tọ́ fún yàrá láti máa jáde èdè ìfi ẹni tó bá jẹ́ adarí mùsùlùmí lẹ́yìn wá gbà náà àwọn tí wọn ibi tí wọn wá gbàdá wá tí wọn á lé mi téèyàn bá ti lè tẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ mi ńlá tí wọn bá lè ka pé ẹ̀sẹ̀ yìí ó sì náà ó mu dí wọ́n ti irú ẹni bẹ́ẹ̀ kèfèrí o yóò dẹ̀ máa bẹ gbére inú nátí òní jáde kúrò nínú láéláé fẹ́ẹ́ làwọn máa ń pè ní àlùwà ìjìyà bẹ́ẹ̀ bá ti tẹ̀tẹ̀ ńlá kan láì so ó ti di ẹni lè ṣe wọ́n pè ní kéèkì wọ́n ò ní wọ́n sọ wípé ìgbàgbọ́ táwọn ní òun náà ní pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ gbére lọ ní yóò máa bẹ gbére lọ nínú náà ni ètò wa mú akéde burú jù òun náà ni pé wọ́n ń fẹ́ sá pé ọlọ́run ọba àwọn ní sáré bọ́lá ọba yìí nàlá alákùnrin ṣe ń kọ díìr ọlọ́run bá lágbára lórí gbogbo nǹkan wọ́n ní sìn hmm, ọlọ́run bọ̀ lágbára lórí pé kó ṣàbẹ̀sì kò lágbára ìrònú ìrònú àrònú ìdáná ẹ̀rọ ìrònú kò lágbára lórí pé kó ṣàbẹ̀sì kò bá ti jẹ́ nǹkan tí yóò bá ti dá ọ lágbára lórí gbogbo nǹkan nàbọ́ alágbára pé kó ṣàbẹ̀sì tó gbogbo rẹ̀ ìròyìn tí ò ṣàánì sọ ìròyìn tí ò dá lóòótọ́ òun náà ní pé àwọn náà máa ń sọ yìí pé ìtàn fẹ́ gbàgbọ́ oníṣẹ́ kùránì àkàdí ìgbésẹ̀ àwọn adúsúná jama náà sọ pé kùránì àkàdí làwọn fẹ́ gbàgbọ́ àwọn oníṣu kùránì lọ àkàdí lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọgbà zọ irú rẹ̀ ni wọ́n máa tẹ̀lé so ntòfojúmọ̀ báyìí táwọn bá sọ pé àdìsí mi ló tún wá yìí báyìí ló ti sọ ẹ̀jẹ̀ àti jámù ẹ̀jẹ̀ àti nǹkan báyìí wọ́n ni. so látara bẹ́ẹ̀ àwọn nǹkan tá a máa ń bá ní ọ̀dọ̀ wọn yìí alikawolo bi kọlikili kọ̀ọ̀án ọ̀dọ̀ wọn ló ti wá pé ọ̀rọ̀ pé kùránì yìí ó ẹ̀dá ní báwọn náà ti jẹ́dá àwọn apá lùsùn ọjà máa ní kùránì ò kì í ṣe ẹ̀dá bá ti jẹ́dá ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ nìyí tọ́lọ́run bá fi lè jẹ́ pé o ṣe ẹ̀dá so ọ̀rọ̀ yẹn náà gbọ́dọ̀ sí kí ni o ọ̀gbọ̀dọ̀ jẹ́ ẹ̀dá so látara bẹ́ẹ̀ àwọn sọ pé ẹ̀dá ni àmì ló jẹ́ pé wọ́n á kọjá àlà pẹ̀lú irú àwọn àlámọ̀ ìbáwọn. so ẹni tó bá ti wọ́n á jẹ́ kan àwọn àròrí wọn pọ̀ díẹ̀ mo kà fún wa yẹn so àwọn àfáà ìpìlẹ̀ ni ẹ bá ti lè nírò orí kan náà àwọn àròrí tí àwọn àkàwọ́ so ká máa ìlú ẹni pé ká máa pè yẹn kébè ní gbogbo ìgbà yẹn ìṣesí àwọn àwọn jù ìjẹ́ kébè yóò jìnnà sẹ́nu wọn so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ kéèyàn tó lè máa pè yẹn ní kébè yìí kéèyàn tó lè kàn máa sọ bẹ́ẹ̀ ẹlẹ́bìí kébè ní náà nù ẹ̀yẹ́ náà bìí kébè ní náà nù tó o bá ń wú sọ bẹ́ẹ̀ kò sẹ́ni ẹ̀gẹ́ tí ó mú ọ nígbà tó ètò ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ní kébè ìdí òsẹ́ni ẹ̀gẹ́ tó fẹ́ mú ọ tó wá sọ jíṣẹ́ ìgbé mo israeli kò sẹ́ni ẹ̀ka tó bá pè ń kéde kò sẹ́ni ẹ̀ka tó mú ọ kọ́ wá ní pé dandan ọ bọ́dọ̀ pẹ̀lú kan kéde nǹkan tó ṣe ó ṣàlàyé mi pé ẹni tó bá ṣe nǹkan báyìí ó ti di kèfèrí so ká máa ṣe tààyè ìyẹn àwọn afáàní ká máa ṣọ́ra dáadáa pé pé tó bá pè ní kèfèrí tí ò bá jẹ́ kèfèrí kúfù yẹn ó padà sọ́dọ̀ rẹ̀ wọ́n ló padà di kèfèrí wọ́n ló jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ kankan ó àbáni ẹ̀ gbọdọ ma sọ́ra tó ń dẹ́nu ògbé kèfèrí gan inú òbí gbé ní kèfèrí tí wọ́n rí yìí tó sọ ọkàn kan tó kọ sínú díà ọba ní kèfèrí ní ẹni o òrò ẹ ti ọrụ níbi ọ̀rọ̀ tó bá níbi yẹn ti gba ó ti kúrò ní wọn wá ń yẹn di nǹkan tó yẹ àlámọ̀dé tó léwu kéèyàn wá máa fi ọwọ́ kékeré fi gbé gbogbo ẹ̀ mo fẹ́ máa kékeré ti o ọmọ ní ilé ó ti o dáadáa lára àwọn rí jì kéèyàn lẹ kékeré má àwọn so o sì lè kó báyìí ní níwájú ọlọ́run ọba sọ látara bẹ́ẹ̀ á máa ṣàlàyé fún wa nípa àwọn tí àwọn a máa ṣàlàyé wọn fún wa àwọn ní àwọn tó jẹ́ pé ali òní wọn road so àwọn kàwáàlì ti dájọ́ orí ti tí wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí kíkì géèsì ìjọba gbogbo ìjọba ni wọ́n kíkì wọ́n bí wọ́n ti ń bá ali jà bẹ́ẹ̀ náà ni wọ́n ń bá muhawiya jà àwọn dájọ́ tí wọ́n ní ali gangan náà wà lọ kógun bá wọn so wọ́n bá wọn jà títí títí àwọn òtítàn lẹ́yẹ̀ dòdò lónìí náà so látara bẹ́ẹ̀ so a máa máa tún sàlàyé fún wa lọ ọ̀la so àwọn ṣé à á sàlàyé wọn fún wa náà bí ọ̀rọ̀ tiwọn náà ti jẹ́ kàtìsáàmì náà ti jẹ́ pé áàlì àwọn tí wọ́n wà pẹ̀lú áàlì tí wọ́n ṣẹ́kù pẹ̀lú áàlì àwọn náà tún padà kọjá àlà pẹ̀lú áàlì so àwọn tí wọ́n ṣẹ́kù pẹ̀lú áàlì náà wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n tún padà kọjá àlà àwọn náà tún wà padà tí wọ́n jẹ́ pé wọ́n burú jẹ́rìí nígbà wọn kọ̀ áàlì jùlọ sọdọ́ ìjọ tó burú jù láyé ìjọ ṣé à ní gbogbo ìjọ tó burú jù láyé kọ̀wárí ìdílé tó mọ níwọ̀nba àwọn lo kìtàbù àti súnà àwọn sì ń lo zọ́ọ́ yìí rẹ̀ kankan kankan pọ̀ jù nínú so sọlákàrà lóye tó wọn túbà lọ. ṣùgbọ́n àwọn ṣé àǹtí wọn àwọn òfin ẹ̀kẹ́ sìn rárá rán rán wọn so ẹ máa ṣàlàyé fún wọn so ṣùgbọ́n kàwọn alhamdulilayi ṣàlàyé what are you related?